عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والتسعين وخمسمائة وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من يسأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر رواه مسلم وعن الزبير بن العوام رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال لا أن يأخذ أحدكم حبله فيأتي بحزمة من الحطب على ظهره فيبيعها فيكف الله بها وجهه خير له من أن يسأل الناس أعطوه أو منعوه رواه البخاري وعن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم المسألة كد يكد بها الرجل وجها إلا أن يسأل الرجل سلطانا أو في أمر لا بد منه رواه الترمذي أو يبقى wọ́n jẹ́ àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó wá lábẹ́ ọ̀rọ̀ nípa sàrà ṣíṣe àtìrìbó ti ṣe pàtàkì pé kí ẹni tí ọlọ́wọ́n bá bá fún kọ́ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún ṣùgbọ́n àwọn ẹgbà wáyé àwọn dá lórí bó ti ṣe ború bí ó ti ṣe dá pé kí èèyàn máa tọrọ kọ dá ó sì ború. pé kéèyàn máa ṣàgbé ìgbà alákọ̀ọ́kọ́ wọ́n dọ abdullahi ibn umar radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam ó ní ìránṣẹ́ ọlọ́run anabi wa muhammad ike àti ọlọ́run ọba kuma máa bá ó sọ yìí pé la yazalu nàásì. èèyàn ò ní yé máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn èèyàn ò jẹni tí ò yé máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ fún mi ẹ bùn mi ẹ fún mi ẹ bùn mi. hatta ya'tiya yawmal qiyamah títí tí ó fi wá wá níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wa laysa fi wajhihi muz'atu lahmin ní ìgbà tó ṣe pé kò ní sí èkìrí ẹran kan lójú rẹ̀ rawahu muttafaqun alayhi rawahu al-Bukhari wa Muslim àdìsí ó ń tọ́ka sí bó ti ṣe burú tó pé kéèyàn máa tọrọ ó tọ́ka sí bí ó ti ṣe dáa pé kéèyàn máa tẹ́wọ́ sáwọn èèyàn àti wípé wọ́n fún wa. wọn ò fún wa ọwọ títọrọ tá à ń tọrọ yẹn gbogbo títọrọ kọkan yóò máa mú ìkìlẹ̀ ẹran kan kúrò lójú wa yẹn ni pé fún wa wọn ò fún wa ọwọ yíyanu tọrọ yóò mú kí ìkìlẹ̀ ẹran kan kó sọnù kúrò lójú wa mélòó wa ń bẹ lójú. ìbí wa jẹ́ pé ńgbà tí kiri ẹran kan bá kú pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ èkìrí kan ẹ wá ràn mí lọ́wọ́ èkìrí kan ẹ má wò mí ràn èkìrí kan ẹ wá fún mi èkìrí kan fil yawmil wahid faqat kan bá tọrọ nígbà ogun èkìrí mélòó nu ogun èkìrí èkìrí mélòó ni wà ń subhanallah torí tó fún wa náà lọ́yọ̀ yọ ikiri lẹ́ẹ̀kẹwàá rárá o ọwọ́ títọrọ nù ó túmọ̀ sí pé ó burú pípọ̀ ó burú púpọ̀ pé tọrọ èèyàn wá ní yìí bẹ́ẹ̀ títí yóò fi di ọba wájú ọgbẹ́ ní alkiyama kò sí nǹkan kan tí ó ṣẹ́kù lójú ara ìyẹn ni pé egun lásán ni ó gbé wájú ọgbẹ́ ní alkiyama ni ó wà lójú ẹ̀ ó sì ní ibi ẹran náà bà sírí púpọ̀ nígbà tí ẹran bá lọ kúrò lójú pò lè yàn rí ìbọn náà ti rí eegun hàn gógó tí wọ́n máa gbé hàn tèèyàn pé skeleton ìbọn náà rí bójú ló ṣe wà níjọ́ gbẹ̀ndà kìyàmà bàbá báraka ìyá bára ti rí àpèjúwe bí wọ́n ti ṣe wà tó bá ìbáyé àdìsí yìí bóun ti ṣe ń tọ́ka sí ó ń fi hàn yín pé there is no any exemption o ò gbọ́dọ̀ tọrọ ni whatever the case may be. wala yazalu ar-rajulu yas'alu yas'alu an-nasa hatta ya'tiya yawm al-qiyamah wa laysa fi wajhihi muz'atu lahmin èèyàn ò ní yé tọrọ kò ní yé tọrọ kò ní yé tọrọ. tètè tí tọrọ tẹ́ni tọrọ yóò fi kó gbogbo ìkiri ẹranko lójú ẹ yọ wá wá pẹ̀lú egun hangogo tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà lójú ọlọ́run dàkú kọ́ sànù wa ṣùgbọ́n o àwọn àdìsí kan tọ́ka sí ikú tó bá jẹ́ pé lọ́dọ̀ ìjọba èèyàn bá ti ń tọrọ èèyàn bá ti pé kó ọrùn lọ nítorí pé owó tó ń tọrọ lọ́dọ̀ ìjọba owó gbogbogbò ni ọ̀kan ni wọn náà sì jẹ nínú àwọn gbogbogbò tó lẹ́tọ̀ọ́ sí owó yìí eléyìí wọn yọ kú bákan náà àdéhìí yìí kò yọ ẹni tó ń tọrọ nítorí pé wọn fẹẹ gbà kún tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó lè bá a pọ̀ sí àtẹni tí ń tọrọ nítorí pé ń wá tí ó fi eléyìí fẹ́ gbà kún tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kó lè bá a pọ̀ sí eléyìí sì fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kó lè bá a rí máa ti jẹun ìyàtọ̀ wà láàrin méjèèjì àdéhìí kò sí ìyàtọ̀ láàrin méjèèjì ó tilẹ̀ jẹ́ pé àwọn àdéhìí wà tó tọ́ka sí pé ẹni tó bá pé bùkátà ló lè lọ tọrọ èsì kò ń láti tọrọ ẹni tí ni ló sùn lọ sí di títọrọ àwọn àdìsí kan tó tọ́ka sí pé lẹ́yìn kò sí tó burú mbẹ. ṣùgbọ́n o ìgbà tí wọ́n sọ yìí pé tí máa ń tọrọ tí máa ń tọrọ tí máa ń tọrọ gbogbo ìkiri gbogbo ìkiri ojú rẹ̀ ní ọ̀tàn tó túmọ̀ sí pé ìkiri ọ̀tàn lóòótọ́ ni àbí yóò dàbí ẹni tí ìkiri ojú rẹ̀ ọ̀tàn yóò tàn lóòótọ́ ni tó bá pé yóò dàbí ni ànábì ọba sọ bẹ́ẹ̀ lọ sọ pé yóò tàn so eléyìí túmọ̀ sí pé ọ̀dọ̀ wa o pípé ká sọ́ra o fàtí máa tọrọ ká sọ́ra fàtí máa tọrọ kò sí ẹnìkan nínú àwọn èèyàn tó wà nílé ayé yìí tó ẹ pé gbogbo ń ti fẹ́ lórí kò sí bẹ́ẹ̀ bá mẹ́nìkan kẹ́ fi hàn wá kò sí ẹnìkan nínú àwọn ẹni tó wà nílé ayé yìí tó ẹ gbogbo ń ti fẹ́ lórí bóyá lówó bóyá nípò bóyá lọ́lá bóyá alágbèéga kò sí bí ó ṣe pọ̀ tó yóò tún kú síbi kan náà ni à ń bọ̀ ṣùgbọ́n sí ẹni tí ò tiẹ̀ wá ní tó nǹkan tí èèyàn bá wá wo bí téèyàn ní bí ò ti ṣe tó nǹkan tó wá jẹ́ pẹ́ lómi tó ní jùlọ ní bá ń wò ní gbogbo gbà kò sí tàbí ṣùgbọ́n pé á ṣìṣe náà ni kò sí tàbí ṣùgbọ́n pé tí àbá gbégbá bára á sì máa fáìn bára ṣùgbọ́n ẹ rí i pé islam ó kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ àti pure bara àti fine bara gbogbo ẹ̀ kódà èèyàn gbọ́dọ̀ jìnnà sí iṣẹ́ islam pè wá lọ sídìí rẹ̀ torí pé nǹkan tí a bá ṣiṣẹ́ rí ó máa ń dùn jẹ gbogbo nǹkan tí a bá ṣiṣẹ́ rí tàpọ́nlé tàpọ́nlé là á jẹ àmọ́ gbogbo ètò báyìí pé agbélé àti tá a fi rí i kì í sábà lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun o kì í sábà lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun hadithi sì ń tọ́ka sí bó ti ṣe jẹ́ pé iyì gbogbo ẹni tí máa ń ṣagbe á máa dànù torí pé ẹnìkan ò ní lanu sọ pé fún mi kó lè ṣíjú wo ẹni tó fún yàn nínú aburú fún mi fún mi nù ìdí ìnù tó fi jẹ́ pé gbogbo ìgbà tó lọ́n bá bù ọ́ láṣìírí tó fi lè jìnnà sí fún mi fún mi kò jìnnà sí lọ́dàjù iyì a máa dànù ìjọba nìyà a máa sọnù nídìí ká máa tẹ́wọ́ ara eléyìí náà lànà sallallahu alaihi wasallam là ń pàkíyèsí wa lọ sídìí rẹ̀ tó fi fi yé wa gbangba wípé al-yadul ulya khayrun min al ọwọ́ tó wà lókè ó lóore ju tó wà ń sálẹ̀ lọ òkè lọ́wọ́ afúnni ìsàlẹ̀ nísàlẹ̀ lọ́wọ́ olùtẹ́wọ́gbà máa gbé ọ̀tẹ́wọ́gbà torí ẹ̀ káwọ́ jẹ́ afúnni ó pé wá ju olùtẹ́wọ́gbà lọ. ẹ̀rín lónìí ayé ti dàrú débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn ti sọ iṣẹ́ agbẹ́díṣẹ́ eléyìí tó jẹ́ pé wọ́n fi ń wọ́njẹ òòjọ́ wọn ọ̀rọ̀ àní kò sí lọ́rọ̀ tiwọn but iṣẹ́ tiwa nù lédè kúkúrú àti lè jẹ́ kẹ́nìkan ọba ṣẹ́jẹ́ máa lọ orí bẹ́ẹ̀ làwọn wà ètò abanilọ́kànjẹ́ jù òun náà ní pé afrodun min ummati muhammadin sallallahu alayhi wa sallam humul ladhina yuzawiluna hadhihi almihnati dani'ah. àwọn kan nínú ìjọ anabi sallallahu alayhi wa sallam àwọn náà ní sisi àbùkù yẹn anabi sallallahu alayhi ti ń kìlọ̀ fún wa pẹ̀lú kíkà jìnnà ságbe káma ya lágbe káma yà ní tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn kò kò sì dáa náà ni. wọ́n á sọ pé kẹrin àwọn lọ́wọ́ لو تركتوا بانا لو لله ولرسوله فقد فقد ارتكبت شركا فتستشركوا تركوا كنت بس قتل الله ناني كيف تقول لله ورسوله وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين ما كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولو كان من يشركه في عبادة ربه النبي محمد صلى الله عليه وآله وسلم ولا قلت قانا بلو في سروكم فلو فأنت مشرك أدو سيبو torí ẹni ká gbé lílá ọlọ́sùn lè kọrùn lọ́wọ́ ìsọkúsọ nìyẹn o ìsọkúsọ nìyẹn tọ ìsìláàmù wa kò faramọ́ ká máa tọrọ nínú àwọn èèyàn àwọn èèyàn kan àìsí gbégbá ló kàn sẹ́kù wọn àti gbégbá bára ni ṣùgbọ́n bára ni wọn ẹlòmíì ọwọ́ ẹ̀wù tó ẹgbẹ́ ẹni tó lọ́lá ńlá kò lè wọ̀ ṣùgbọ́n kò wọ̀ nítorí pé òun fẹ́ soge pé inna Allaha jamilun yuhibbul jamal nítorí pé ọba tó rẹwà lọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ sí ní tó rẹwà rárá o ńṣe lòun wọ aṣọ ńlá yẹn kó lè bá a fi rí àwọn èèyàn ńlá tún jẹ nígbà tó bá gbé tó bá gbé nǹkan tó fẹ́ gbà kalẹ̀ tó gbé bùkátà yẹn kalẹ̀ pẹ̀lú aṣọ ńlá tọwọ̀ pẹ̀lú rọ́tọ́pa àwọn òkú tọ́ni sọ èèyàn ò lè wà báyìí kọjá pé ń parọ́ ó sì jẹ́ pé bára ló náà ṣe o kọ̀ọ̀kan wá sọ́tọ́ ya lẹ́yìn ọ̀run ni o kọ̀ọ̀kan tún gbégbá bára lọ ni o walakinnahu mutasawwil oníbàárà ló náà ẹ̀yin náà máa pẹ̀lú wọn pọ̀ láwùjọ àwọn fáìn bàrà wọn pọ̀ láwùjọ torí ẹ̀ kájọ́nà sí kìí ṣe ń tọ́ da a rí i pé lórúkọ páwọn èèyàn já àfà majority wọn wọn sì di alágbe wọn di alágbe wọn dá wákà láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn bóyá yẹn ò tí ì sí lórílẹ̀‐èdè tí a ti ń ṣe bẹ́ẹ̀ rí tọ́ táwọn yẹn bá sanwó yẹn wọ́n tún dá wákà míì wọ́n wá ṣàdúrà pé àwọn ẹni tó bá mú wa ni kó sàmì o ẹni tí ò mú wa kó mọ́ sàmì o ọ̀dà kẹ́ni tí ò mú wa náà sàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ gbogbo àgbè náà ni ìgbà tó mú wa kó sọ Allahu Akbar Allahu Akbar ẹtú sọ Allahu Akbar ẹtú sọ Allahu Akbar ẹtú sọ Allahu Akbar wọ́n wá sọ àwọn yẹn di wèrè dídìrín torí owó tán fẹ́ gbà lọ́dọ̀ wọn kò fẹ́ sí yàtọ̀ láàrin wọn àtàwọn bára àwọn ní pure bara kò fẹ́ sí yàtọ̀ pẹ̀lú ọ̀n káwọn náà dúró pé ẹ kíní kan mi kó alábàábí alá mi kó alábàábí ẹ̀yin náà ń dá wákà wọ́n kó wọ́n kó fún yín fọ́ọ̀rù kò sí yàtọ̀ fi hàn àwọn oríṣiríṣi bá gbogbo wọn náà wá bẹ́ẹ̀ àdìsí ni mò ń sọ fún yín o nítorí pé òun náà ń tọrọ tó wà lọ́wọ́ àwọn èèyàn ni ẹ sì rí i pé àwọn inú aburú tó tún wá wà ń bẹ ni pé àwọn ò máa tọrọ nígbà míì nítorí pé wọ́n ń wá tí wọ́n jẹ lásán wọ́n ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ní tẹkẹtọrọ torí kí ìtọ́ àlọ́dọ̀ wọn ó lè bá àtúnṣe kí ni kó lè bá a pọ̀ sí i nítorí pé ẹni tí ń ṣe bára àti ń dá wákàtí ń ṣe gbogbo ẹ ó gbé under accord ó gbé kalẹ̀ ẹ̀yin tẹ́ sì ń dáwó fún táìsì lẹ̀ wọ̀ wá mọ́rúwá lẹ̀ wọ̀ wá ọ̀kadà lẹ̀ wọ̀ wá sẹ́wọ̀n kó ń tọrọ bí ó ṣe tún ṣe kí bí ó ṣe pọ̀ sí i torí ẹ̀ eléyìí jẹba àdìsí ẹlẹ́kejì ọdún àdìsí Abu Hurairah radiyallahu anhu wala nabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé man yas'alu man yas'al ẹnikẹ́ni tó bá ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kó fóun nínú owó wọn nítorí kó lè bá àfẹ tó bá gbà lọ́wọ́ wọn kún èyí tó ti ní tẹ́lẹ̀ kó lè bá àpọ̀ sí i. ẹ̀sìn pé kò ní rárá ó ti ní ṣùgbọ́n tó fẹ́ẹ́ gba tọwọ́ yín kún èyí tí ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kéyìí ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè bá àṣekínni kó lè bá àpọ̀ sí i. فإنما يسأل جمرا أنا بني كترو يسأل ترى أغنى لن ترى أغنى لن ترى nítorí pé wọ́n ti ní ṣùgbọ́n ṣe ló ń tọrọ kó fún ọ pé ètè ń bẹ lọ́dọ̀ rẹ kí tí o lè bá a ṣe kíni kó lè bá a rú gbọ́gbọ́ sí i. fa innama yas'alu jamra kò tọrọ nǹkan mí ìbí ẹ bá ṣògùn náà falyastaqil kọ́yà tọrọ rẹ̀ máa ń wọ̀n bá aw liyastakthir àbí kọ́ tọrọ rẹ̀ kọ́pọ̀ nígbà tá a ti mọ ibi tá a ń lọ. o ti mọ̀ kógun náà ló ń tọrọ onukọ tọrọ kógun náà rẹ̀ ọ̀pọ̀ dáadáa wọ́n jẹ́ ẹrù tó ṣe yí pé tirẹ́là ò ní lè kó àfi rélùwé tó bá sì wẹ̀ kọ́ tọrọ rẹ̀ máa ń wọ̀n bá kọjá yí pé bọ́yá. onitu ghana must go lọ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọ̀rá pélébé àtọ̀rá pélébé àti ghana must go àti tirẹ́là àti rélùwé èwo lọ́dà kò sí ìsọdá nu náà kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná tó túmọ̀ sí pé tẹ̀ ń tọrọ nù o ẹ wá sọ pé ẹ̀yin àtẹwọ́gbọ́ rẹ̀ lẹ́yìn ẹ sì wọ ẹ̀wù tọ́ba àlù fura ẹni wọ ẹ̀yin sì ń sagbe eléyìí túmọ̀ sí pé innama tas'aluna an-nasa amwalahum takathura ẹ̀ ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kún fún yín nu owó wọn ní kí tí yín ó lè bá a ṣe kí ni kó lè bá a pọ̀ sí ẹ ṣàkíyèsí o kò burú kó ní owó kún owó tó o ní kówó rẹ̀ ọ̀pọ̀ sí eléyìí ẹ ṣe wọ̀ wàlàkín. idha kana dhalika bi jiddin minka wa kaddin minka tó bá wàhálà tó ṣe lójú orí bẹ́ẹ̀ tó ṣe tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ. wàlẹ́kìn kọjá pé ọ̀nà tó ń san kí àrísìkì rẹ̀ ó lè bá a pọ̀ sí kí n tó ní ó lè bá a tún pọ̀ sí ó náà ní bára bára bára bára bára ògùn náà lọ ń tọrọ. anábìsọ̀ lọ́wọ́ àṣọ tọrọ owó ọ̀ tọrọ nǹkan kan ìdínú láti rí i pé àwọn àgbésẹ̀ tí sọ ní ìdọ́mọ anárọ̀rùn ọ̀pọ̀ nínú táwọn èèyàn máa ṣe nù gbèsè ayé ezekwe bí ń pa wá ezekwe yà ń jẹ wá ezekwe àrówó ná a sì tún máa kọ lẹ́tà talabul musaadat talabul musaadat al àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ nìyẹn o ọmọ tó ń kẹ́kọ̀ọ́ olówó kèsì pé kò lówó ṣe ni yóò tún máa kọ lẹ́tà yóò máa wá dírẹ́sì àwọn olówó ká ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ sẹ́mu pẹ́pẹ́ kọ́ là wa mo fẹ́ kẹ́ ẹ ràn lọ́wọ́ sẹ́mu pẹ́pẹ́ lè máa fún two hundred dollars lè fún three hundred dollars lè fún four hundred dollars yóò máa kójọ ntòsí parọ́ sọ pé òun fowó ṣe níkẹ́ni wọ́n máa fi jẹun wàlàkín kìí sọ oúnjẹ ni mùsùkìlà rẹ̀ oúnjẹ ṣe problem tó bá ti délé kó máa fẹ́ yàwó jọ tó bá ti délé kó máa kọ́lé jọ tó bá ti délé kó pọ́ ọmọ ọba lò wọ́n fẹ́ tó bá ti délé kó máa ṣe fùkẹ́ wọ́n sọ pé kò sí irú rẹ̀. ìwọ túmọ̀ sí pé kì í ṣe pé òní ní tó fi sáyé tó fi wá ń lọ ságbé níṣẹ́ ló ń ságbé kí tọwọ́ rẹ̀ ó lè bá a ṣe kí ni ó lè bá a pọ̀ sí i. anábì sallallahu alaihi wasallam ni kí ẹsẹ̀ nǹkan kan lọ́ ń tọrọ bí ìbá ó túmọ̀ sí pé mi ò ságbé èmi kankan lọ́dọ̀ rẹ jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo ń lọ wọlọ́kan wo sunsun sọ salamu alaykum alaykum salam ẹ dákun mo mú kinní ìwà fún ni tọrọ lọ́dọ̀ rẹ̀ o rò pé yé wa aha ó sì ń tó burúkọ gba ẹ̀bùn lélẹ̀ yẹn torí pé wọ́n torí sadaqa tastalzimu ibda' al-haja sàrà ó máa ń rìn pẹ̀lú pé wọ́n ló fi bùkátà hàn ni wọ́n ṣe fi lé ọ lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀bùn wọ́n yìí fi bùkátà hàn tí wọ́n máa fi fún yàn lẹ́bùn kódà tó bá tún gbẹ́bùn wọn ẹ̀dàkùn ẹ̀ má bínú ẹ̀ bá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pé yé ọ yàtọ̀ sí ẹ̀dàkùn ẹ̀ ràn mí lọ́wọ́ wọn wá fèsì bí ṣe wọn lọ òrì pọ̀ gbà tẹ̀lé ìrùn pé ẹgbọ́n tí mo wí bàbá mo lẹ́ ràn mí lọ ẹ rí i pé iye òun yóò máa dànù yóò máa dànù yóò máa dànù ìsìláàmù ọ̀hún afẹ́ kéèyàn jẹ́ bẹ́ẹ̀ nítorí pé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin ìjẹ́sílẹ̀ ìbáyé wa a rí i pé ìwọ ọ̀tọ́rọ̀ kankan lọ́dọ̀ anybody ó sì tẹ̀wé pé ẹ máa fún mi ràn lọ́wọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ lójókòó ẹnìkan ọ ní kankan ẹnìkan kan gbé wá fún ọ eléyìí ò sínú pé ń gbowó àwọn èèyàn fi kún tiẹ̀ kí tiẹ̀ ó lè bá a pọ̀ sí èyí tí wọ́n túmọ̀ sí pé ògùn náà lọ ń gbà ni wọ́n gbà lérò. a ti mọ̀ ikú ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wa sallam sọ yóò dodo ni ó sì ń ṣẹlẹ̀ every moment of our life ẹ rí i pé àwọn tó agbe yẹn tó wà nísẹ́mi agbe lọ pípọ̀ nínú wa gidigidi ni wa ẹlòmíì lówó débi kó ní àwọn ga yìí nọ́mbà wọn ẹlòmíì ní àwọn mọ́tò rẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n bá fi háyà wọ́n rẹ̀ ẹlòmíì nu wọn lówó débi pé ń yáyàn lówó sówò yóò sì pé iṣẹ́ agbe yìí ló ń ṣe fi rówó. kò sì tún ní yé sagbe sọ̀rọ̀ ma kó ń yas'alu an-nasa amwalahum takathura ìṣe ní tọrọ lọ́dọ̀ àwọn èèyàn pọ́npọ́n nínú owó wọn kí tiẹ̀ ó lè bá a ṣe kí ni kó lè bá a pọ̀ sí i tẹ́lẹ̀ bá yé wa a rí i pé bẹ́ẹ̀ náà ni ẹni tó wá bẹ́ẹ̀ lónìí ẹ dákun jẹ́ mo rí lọ́dọ̀ yín mo fẹ́ fi jẹun ni àánú sì sí ọ ló bá fún fifty naira wọ́n á lọ bẹ́ẹ̀ ni kejì jẹ́ mo rí fifty naira lọ́dọ̀ tí náà mo fẹ́ fi jẹun ni a fifty naira mélòó lọ fẹ́ fi jẹun òrùka ẹ̀ ti gẹ̀ẹ́tì ẹ̀ ó ń tọrọ owó yẹn kì í ṣe pé wọ́n fẹ́ fi gbọ́ bùkátà bí ìbá ṣe pé kí ni kó o rè ó lè bá a pọ̀ sí i tẹ́fẹ́ wá tó mẹ́wàá tó bá fún fifty fifty naira ó dé lónìí five hundred naira láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ èló wà lọ́daràn ó fi jẹun wọn náà ló sì declare pé fifty naira ni kò fún ọ ó fi jẹun ni yóò wá yá yẹn lẹ́nu pé ah, ah fifty naira tó ní kí n fún ẹ yìí báyìí ó tún ti tọrọ lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì lè fi ah bóyá tó bá ra fùfú tán tó fẹ́ ra ẹran sí ni tòdí àbọ̀ yóò fi fifty ra ẹran yóò fi fifty ra fùfú ó tún ní fifty míì ẹlòmíì lè kọ́ fẹ́ ra làkàṣẹ́rà sí fifty ò sì ran làkàṣẹ́rà yóò tún gba fifty míì ṣé bẹ́ẹ̀ náà wà á láwà á kọ́ntínú pẹ̀lú láì torí ẹ̀ ló ṣe jẹ́ pé àríkèrú wọn pọ̀ gan-an láyé wa lónìí wọn pọ̀ gan-an láyé wa lónìí ẹni tó wá sí gáràjì tó sọ pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ Òṣogbo ni mo ń lọ and eh, mo ní special duty kan tí mo ní láti ṣe ń bẹ̀yẹn lọ́la but unfortunately mi lówó tí mo lè fi wọkọ̀ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin tí wàá ń bá dàn ẹ wà lẹ́kọ̀ọ́ ó ló ń lo Òṣogbo ẹnìkan bá sànù wá ní ẹ ìwọ kọ̀ńdọ́ tó ń kó Òṣogbo èlò lẹ́ ń kó Òṣogbo wọ́n ní à one five ni láti kù ọ̀dà kò burú ọkùnrin ẹjọ́ wọnú mọ́tò one five owó ọkọ rẹ̀ ni tó bá fi wá lè báyìí lóṣogbo tó bá sọ̀kalẹ̀ ẹ fún five hundred yìí kó lọ fi jẹun gbọ bá dán kó fi wọkọ̀ lọlé wọn á rí i pé wọ́n ti kó two thousand naira fún kọńdọ tó lọ á lọ bá kọńdọ pé ọ á ti dúpẹ́ dúpẹ́ ẹ ṣé bàbá ọ ẹ̀yin náà pàdé aláàánú àwọn ọmọ ẹ̀yin náà máa pàdé aláàánú gbogbooro lọ́ba lọ bá kọ̀ǹdọ̀ pé ẹ̀gbọ́n torí ìwọ jẹ́ kémi ó jẹ la máa ṣe owó yẹn o jẹ́ kémi ó jẹ báwo mi lóṣogbo kankan lọ lódodo tóun tó ṣẹlẹ̀ ní pé mò ń fi eléyìí ṣàgbéni subhanallah so ìwọ mú five hundred kémi ò mú one five ah ìwọ náà ò ṣiṣẹ́ dànù náà ìwọ bá sọ pé kíni jẹ́ mi ọ̀fẹ́ bá ṣe wá jẹ́ àwọn tá à ń gbèrú àti ìwé ètèrò wọ́n bá bẹ̀rẹ̀ sí ru ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. wọ́n bá dáwó padà fún bàbá aláàánú eléyìí ò níbì kan lọ lé nù sẹ́wọ́n kéèyàn lásán wọ́n máa ń bá àyàn rere jẹ́ ẹ̀rù ọlọ́run mi ọwọ́ ẹ̀ in that same situation tó o ti jẹ́ kó dodo ní sọ sẹ́wọ́n kí tó bá wá tó sọ gbogbo yìí ó ṣe kí ni ó yin mu ni pé ọjọ́ bá orí ibú rẹ kó ń bẹ́ ọ̀n bẹ́ẹ̀ ti ṣe nu ó wéé so lórí ibú ń tò ń pé kí ni wéé kọ́ sí wọn lórí so subhanallah ẹnì pé nísìnyí gbogbo mọ́ṣáláṣí tẹ bá fààyè rẹ lẹ̀ ẹnìkan á wá ó lè sọ pé oníṣà ló ń lọ ẹ̀rùn lọ́wọ́ òun lówó ọkọ̀ so gbogbo èèyàn sì dáwó wọn dáwó wọn dáwó wọn dáwó wọn dáwó wọn dáwó nígbà tí wọn bá dáwó tán ẹ bá rí i pé káwí káfọ̀ wọn ti dá five thousand láti ilẹ̀ ìdóníta ó lè ná five thousand yẹn kódà tó jẹ́ kó tẹ̀sẹ̀ wọkọ̀ lọ lọ lọ́sẹ̀ lọ wọkọ̀ agbọ̀n agbọ̀n onìjà nkankan bí Ìbàdàn náà lọ lọ o lè ná five thousand yẹn ó tún jẹun lọ́nà wọn kò fún ẹ torí wọn lọ Kánò kò lè ná five thousand onìjà ń bẹ̀rù sẹ́kù tí wọn bá mú kó sọ onìjà ni ó bọ̀ sí tọ̀ nítorí de eléyìí wọn á kó five thousand lé lọ́wọ́ tabatunba mọ́tíláṣí mi ọwọ́ alásìkò jùmọ̀ tabatunba alásìkò àṣírí mọ́tíláṣí mi jẹ́ mọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ ọ̀tà ni mò ń lọ àrùn ọ̀tà ni mí ọ̀tà báwo ẹ̀yin wá wò pín síbẹ̀ kìí ṣe bàbá ònìjà ni so <laughs> subhanallah yóò tún dúpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ o tọ́lọ̀ wọn bá ní kẹ́nìkan ọjà rọ bí o ti máa ṣe lọ sílẹ̀ yìí ń wá ràn lọ́wọ́ ni àbí ń wá tówó tí ó fi lékun sí ìdí nu tó jẹ́ pé àwọn ọ̀gbárù rẹ̀ láyè láwọn mọ́ṣáláṣí wa àgbà láyè tó bá ń wá ràn lọ́wọ́ wà lọ síbòmí kò sáyè rẹ̀ ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ kọsábàbà ìgbà ọlọ́lọ́mọ èèyàn tí ọmọ wa ń jọ ọ máa kan wọ́n wá sọ mọ́sálásí di ilé agé kò sáyè rẹ̀ kódà kò rẹ kó dùn olóde pé sáwọn èèyàn there is no chance for that pé rẹ tó bá nídìí ràn lọ́wọ́ á ràn lọ́wọ́ but kì í ṣe lọ́nà àgbè torí Islam discourage ẹ̀ níbo ń lọ ó sọ pé ló tó bá dalẹ̀ ẹjọ́ alamisa ẹ̀ mú lọ sí sábò àwọn kan wà tí lọ sí kánò iye tọkọ ọba gba owó ni wọ́n gba five thousand ẹ sanwó ọkọ̀ fún ẹ sì kó yòókù fọlọ́kọ̀ tó bá fi lè sọ̀kalẹ̀ ń kánò fún kó yòókù fún ẹ̀ràn lọ àbẹ́ ẹ̀ràn lọ ẹ̀dínàárọ̀ àbẹ́ ẹ̀dínàárọ̀ tó bá tún kọ́ sọ̀kalẹ̀ lọ́nà tó bá dẹ́yẹ̀ ń kó lòun fẹ́ sọ̀kalẹ̀ ẹ gbọ́dọ̀ jọ sọ kánù <laughs> so ẹ rí i pé ó dínkù ẹlòmíì lè lásàfẹ ṣẹdí ọba ni lọ́kànjẹ́ yóò sì parọ́ àìsàn làǹtìlàǹtì má bàbá àtìyá rẹ̀ ó lè kó àìsàn burúkú kan ní dá àwọn láàmú àwọn ló ń tọ́jú ẹrùn lọ́wọ́ ẹ má dùn dárò ohun ẹ má wò ràn nǹkan kan ṣe bàbá àtìyá rẹ̀ òní ọ̀hún á fi ẹnu pé aburú wá bá àwọn ẹni ẹlẹ́nu ẹlòmíì àfi ẹnu pé aburú lọ bọ́ máa tìyàwó rẹ̀ tí nǹkan kan ṣe wọn tó bìkọ́ sọ́fẹ́ gbanti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn àwọn olùdílé ẹ dákun èló ẹ bá mi rò wò èló lèèyàn lè fún wa tó lè yọ wá kúrò lóko àìní táwa lẹni náà tó nírú owó bẹ́ẹ̀ ẹ dákun ẹ rò dáadáa o wọ́n lè máa rò nítorí pé miskin kan ní ọ lè máa rò pé fífà tó ọ̀dọ́ máa fún yàn bíi ten million kọ́ ebolu ẹ ti là sá sẹ́wọ̀n kí ten million tí wọ́n bá fi lè ti léèyàn lọ́wọ́ ìmọ̀ jẹ́ kéèyàn fojú di hundred million àfi tí ìbá séèyàn tọ́wọ́ rẹ bá fi lè ba ten million báyìí ìrònú tó máa rò ní ìsinmi kí ni hundred million pé owó ìkéré ó kéré à ń kàn wò púwó ní àbẹ́ ẹ̀kọ́ ni bọ́lọ̀ ń ṣe dọ́mi yẹn kò sí iye tẹ́nìkan lè fún wa àfi kọ́ lọ́n ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ kò sí iye tẹ́nìkan lè fún yàn tó lè sọ ọ̀dọ̀ lọ́rọ̀ àbí tó bá kó lóṣù burúkú ni ọ tó sì rówó rí ìdí nìyí tó fi jẹ́ pé tó bá pé yàn láàmú aké fún mi fún mi fún mi a'udhu billahi minash shaitani rajim ìmọ̀ túbọ̀ mú yàn jẹ́dò sínú àìnítẹ̀lọ́rùn nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ ká kọ́ra wa láti láyọ̀ ọkàn ọ̀nbẹ nínú àwọn èèyàn tó máa ń parọ́ mọ́ didi ìlú torí pé ó ń ṣe bára oríṣiríṣi ń bára ẹnìkan parọ́ nígbà tó rí pé ó ń kẹ́kọ̀ọ́ tán ó ń lọ sí kọ́ńtírì rẹ̀ ó wá fi lẹ́tà alẹ̀ pé ẹ bá mi fi jíṣẹ́ fún lágbájá tí ó lè bá mi wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn olówó àwọn àdírẹ́sì mi ni aṣojú mi ni tí wọ́n bá rí ìrànlọ́wọ́ yẹn tó bá ti tẹ aṣojú lọ́wọ́ pẹ̀lú ògbó ọlọ́run owó yẹn ó mi mí lọ́wọ́ ẹni tí wọ́n fi lẹ́tà lẹ̀ fún ẹ̀rú àbá pé isi ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọnìyàn ìnísí òyìnbó tó ṣe pé tí wọ́n bá lọ ń lù ìgbẹ́ ni wọ́n sùn rí àgà lẹ́tà yìí ó lè má ṣe ó lè má jẹ́ pé ní tí ọba làákà ìmú bẹ́ẹ̀ sì mú ní bẹ́nu ẹ̀ ẹni tó sì lọ ti lọ ẹni tí ó fi jíṣẹ́ ni wọ́n máa fi ojú àìdá wò áhùn ló ń bá jáwèé ló bá jẹ́ nǹkan rí lọ́wọ́ àmì á chẹ́ǹjì envelope ńgbà àwọn ọba ń bẹ ọba ní odidi ìlú kan lábẹ́ Kano State lọ́gba Islam lọ́wọ́ òun ńbọ gan Kano State ẹni gbogbo wọn ti jẹ́ mọ́ abúlé wa tí wọ́n á gba Islam lọ́wọ́ ọ̀wọ́wọ́ miskin tí BBC ò gbé wọn á lè ràn mí lọ́wọ́ torí àwọn ìlú wọn ti di ìlú tó gba islam gbọ́ wọn kẹ́kọ̀ọ́ ń bì wọ́n sì gba islam gbọ́wọ́ rẹ̀ ránṣẹ́ lójú àlà ẹ̀wá òun á nídìí ìrànlọ́wọ́ owó tó wọn fi máa fíìdì islam wọn tó wọn fi ní sílẹ̀ mà ẹ̀rí nǹkan mẹ́ oríṣiríṣi ń bára oríṣiríṣi ń bára àwọn èèyàn tó bá ní ìrànlọ́wọ́ ni o àmọ́ fáwọn ẹni tó níyàwó kọ́níkàlùkọ́ wá pẹ̀lú pásítọ̀tù tí àti tìyàwó rẹ̀ pásítọ̀tù rìn àjò tí àti tìyàwó rẹ̀ táàbì mọ̀ pé ìyàwó ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n sì lọ ya pásítọ̀tù obìnrin olóbìn <laughs> ẹ mọ̀ pé oríṣiríṣi bára báraka yóò sì lọ ya pásítọ̀tù obìnrin olóbìn yóò lẹ́mọ̀ tiẹ̀ ike zóòjẹ̀ tì wọ́n lọ sí zóòjẹ̀ rẹ̀ pé ẹ ẹ má máa wádìí wà látẹjẹ sọsùn ọlọ́ni ẹ má máa tọpinpin so ọlọ́run sì ní kẹ́ ẹ máa parọ́ àbí ala la'natullahi ala nítorí délé ẹjá bẹ̀rù ọlọ kò sí ní tá kojọ kójọ gbọ̀nà tọ́tọ́ àbí gbọ̀nà tí ò da tá mú lọ bí tá à ń lọ gbogbo ẹbí náà la pé kí a ti jẹ́ àti gbàgbé ẹ̀ oní oṣù sábàbí orí bú wa àti ẹ̀jẹ̀ tán oní oṣù ṣe sábàbí orí bú wa àti ẹ̀jẹ̀ lórí rẹ̀ oní oṣù ṣe sábàbí orí bú wa sọ́dà kọ̀dá kéèyàn ọmọ sánà àti sórí ibú fúnra rẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ nífàyà balẹ̀ àwọn olùmọ̀wá sọ yìí pé tí imáàní bá ń bẹ owó ilé ayé yìí kìí sùn lọ ẹ̀ka máa dààmú ara wa sí but opposite làwọn àbí bẹ́ẹ̀ ni owó náà ni wọ́n ní kì í sowó lọ́yẹ̀ ká ara wa sí kí ló dé wọ́n nítorí pé nítorí lọ́nkọ́ páànì kò ní kà sí wa òdodo sí ni àmì ìtọ́ ẹ̀ka dààmú fún ni pé níbo la tán ọwọ́ jẹ sáà ni àbíná eléyìí lọ́yẹ̀ kọ́ dà wá láàmú lónìí rẹ̀ tí ilẹ̀ rẹ̀ ò sì tí ì súnpin títí di wákàtí tá a wà yìí nítorí nǹkan kó kálukú ó nílò ní sáà ní àbá ni wàláì sàlá ni èyí tó lọ sí kọ kókò ní tẹ̀wá lọ sọ tẹ̀wá lọ ẹ̀mọ́yé tó náwó sí ìgbà tí ó bọ́ sọ́wọ́ rẹ tó rí pé tó ń sá ni ẹ̀mọ́yé tó ti káwọ́ kò pé ẹ̀ kò kúkú ní jẹ́ tèmi tí ó sì tún wọnú àpò rẹ wá nítorí wọn ti kọ mọ́ yẹn kò ní tà sí yẹn ọwọ́ á dáa wípé owó táwa ń bá ń wà ń ká máa wá àgbọ̀nà tó dáa ká máa wá àgbọ̀nà tí ò dáa àbùkù ní báyìí tí ìbá sọmọ sí bàbá tí ìbá ṣèyàwó sọkọ àbùkù ní ká tẹ́wọ́ pé fún mi kìí ṣe ìyàwó sọkọ kìí sọmọ sí bàbá kìí ṣe mẹ̀kúnnù síjọba àbùkù ní jama kìí sì ṣe pé bùkátà kan tí sẹ̀rí àgbà pé èèyàn lè ti torí rẹ̀ tẹ́wọ́ síyàn ni ló mú ẹ àbùkù ńlá ni àbùkù ńlá ni nítorí pé kò sẹ́ni tí ọlọ́run bò sórí fún ìdí tí kálukú wa máa fi dààmú òní pé kìí gbogbo ẹni tá a sórí fún lọ́gbà sórí fún immediately tó bá ti rí tọ́lọ̀ ṣe fẹ́ lómi yóò sì fojú commonize tiẹ̀. yóò ti fojú gbá bọ́ọ̀lù dànù pé kí ni kí náà ṣe fóun sọlọ ń pin ni kò kúkú pin bó ló ti wáá ó kó dàálẹ̀ ni wo ò ṣe mú tiẹ̀ sọ eléyìí àfihàn wá pé ẹ jẹ́ ká sọ̀ra fún bàrà ẹ jẹ́ ká sọ̀ra fagbe kò nítumọ̀ wàláhi tàláhi kódà kò péyàn gbẹ́nsá bá gba bàrà lọ́dọ̀ rẹ̀ adẹ́ni ẹ̀tẹ́ láéláé lọ́dọ̀ rẹ̀. tọ́lá tó ti yọ gbogbo ní dé o ó tún dé nu o abọ́lásán ni ò tí ì máa mú lọ bára ní bábọ̀ wọ́n wá báyàn jẹ àwọn ọmọ èèyàn náà kọ́ ẹ ẹ mọ wọn ni àwọn ọmọ bàbá bára ẹ dákun torí tọ́lọ só péyàn kò kókó péyàn láti ayé ń bì kò péyàn torí ẹ eléyìí náà tún jẹ àdìsí ẹlẹ́ẹ̀kejì náà àdìsí tó wà wájú wa lónìí òun náà ń dẹ́rù báyàn pẹ́ni tí máa ń tọrọ owó lọ́dọ̀ àwọn èèyàn torí kó lè bá àgbà tí wọ́n kún tọwọ́ rẹ̀ kí tí ó lè bá a pọ̀ sí èyí máa ṣe nǹkan kan nígbà lọ wọn yàtọ̀ sí ògùn náà kọ́yà tọrọ rẹ̀ máa ń wọ̀n bá àfikọ́ máa tọrọ rẹ̀ kọ́pọ̀ ibo tí máa fi tọ̀ ń lọ. ẹgbàá wa kẹta wọ́n látọ̀dọ̀ az ibn al-Awwam radiyallahu anhu ọ̀kan nínú àwọn tọ́lọ́wọ́n bá ti sàdéhùn àlìjánná fún látàáyé nbì ọ̀nà ni az-Zubair ibn al-Awwam radiyallahu anhu ọgbà ẹgbà wáyé wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa ti kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a fi ṣayé tá a fi dá ti kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a lò tá a fi rà kìyàmá wọ̀ onílà anyá ọkùnrin ahadukum hablẹ ǹjẹ́ ẹ mọ̀ pé kẹ́nìkan nu yóò mú okun rẹ̀ fẹ̀yẹ́ tiẹ̀ bí xuzmẹ́tì mìíràn xaqọ́bì cẹlẹ̀ wáhìrì kó sì wàá máa lọ ṣẹ́gi kó wàá gbé igi yẹn kó gbé ìdí igi ìdí igi kó máa gbélé ẹ̀yìn kó máa lọ wá láti inú gbó kó máa gbé ìdí igi kó máa gbélé ẹ̀yìn. ẹ̀yìn rẹ̀ kọ́ máa rú wá fẹ̀yẹ̀bì àhà kó sì máa tà fáwọn èèyàn ha wá tara gẹ̀tì ń sẹ́tà yìí kó fi sẹ́ ojú rẹ̀ kúrò níbi àti máa tọrọ kọjá pé gẹ̀tì ń tà yìí fi tó ojú rẹ̀ jìnnà síbi àti máa tọrọ. khayrun lahu min an yas'ala an-nas ó lóore fún o min an yas'ala an-nas ó lóore fún ju kó máa béèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn lọ ó lóore fún ju kó máa tẹ́wọ́ sáwọn èèyàn lọ yẹn kíkà máa ṣẹ́gi ta lóore ju bára lọ bọ́ọ̀lù tó a sọ pé islam ló ní kò sí bára ẹgbẹ́ lákìnnìkan. لا يرفع البلاء إلا بالدعاء والصدقات bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí máa ti àdánwò dànù àfàdúrà àti sàrà ókè tó bá pé sàrà máa ti àdánwò dànù wọ́n á túmọ̀ sí pa gbọ́dọ̀ láwọn bára ẹ̀bí wọ́n mọ ẹni tó ní jùlọ ọmọ ẹni tó ní tó ọ tó bá fẹ́ ṣe sàrà fún yàn kò sẹ́ nídìí kó gbégbá lọ àbí ẹ̀kọ́ ni pé bàbá ẹgbàá mo fi ràn yín lọ́ọ́ ni ẹgbàá sàrà ni kò ní láì gbégbá bára àìmọye sàrà tó sì torí ẹ wọn ló lóore jukọ máa tẹ́wọ́ sáwọn èèyàn lọ àtọwò àwòmánàwò ó lóore jukọ tẹ́wọ́ sáwọn èèyàn lọ bóyá ńgbà tó tẹ́wọ́ sí wọn wọ́n fún ọ àbí wọn ò fún ọ tí wọ́n bá fún ọ àbùkù ni ambọ̀sibọ́sí tí wọ́n bá tún fún ọ kọ́ ọ máa ṣe gìtà ó pè jùlọ wọn aláwọn láàkí táwọn fi máa ṣe ẹni tó bá ṣe tán nínú àwọn ń bára láti lọ́ọ́ máa ṣe gìtà àṣàdéhùn pa ara àké fún a sì máa bá a kún alóṣooṣù pẹ̀lú ògbọ́lọ̀ kó o fi bára lẹ̀ ẹnìkan á sọ pé ẹ bàbá ṣe gìtà ṣé agbára kọ́ la nídìí láti máa kò burú búrẹ́dì àtẹ̀wà tó o máa jẹ lójoojúmọ́ tó fi ní agbára láti lọ́ọ́ máa ṣẹ́gi àmàrà fún un torí pé dẹ́yìn ó fura ní pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́fẹ́ ṣe ni ni ló sún wọn dédìí bára yóò bẹ́ẹ̀ ṣe bára jẹ́mọ́ tẹ́lẹ̀ ibo ṣe bára haúsá nìkan ló máa ṣe bára fúlàní gan ó rí tó ṣe bára ṣùgbọ́n wọ́n ti tà fún yorùbá o owó pọ́ọ́kú ni wọ́n ra o wọ́n tà fún ibo àwọn náà gbà o àwọn gàlà wọ́n gbà o àwọn àdómà wọ́n gbà o àwọn bẹ́rìbẹ́rì wọ́n gbà o àwọn tápà àwọn náà gbà o àwọn èbìbò wọ́n gbà o àwọn gbárí wọ́n gbà o kálukú gbà ó ti tọrọ fọkálẹ̀ torí ẹ̀ ẹ ra àwọn yorùbá náà.

fàwọlẹ́lá tó bá wá kó àwọn àdúrà kásùkásù bólẹ̀ yóò bá máa wọ pé ẹ eh, bí n bá fún nígbà tí mẹ́ni ò sí tó wọ́n bá fún tí nǹkan kan bá lọ sí ní ìsìn ìyá kan máa wà á tọrọ bàrà ò fún ọmọ pé ah, bóyá bá mi ẹ eh, àbí ẹ eh, ò fún ní yorùbá lẹ́bù ó lè máa wá yàrá nǹka <laughs> subhanallah àwọn arúgbó àwọn arúgbó àwọn arúgbó kan tó yẹ kí wọ́n lọ́mọ wọn ní gbogbo ẹ̀ táwọn ọmọ òkú àwọn rí wọn wọ́n sì fọ́n kásìlù pàápàá gáràjì gáràjì. ibi tí bára àwọn Yorùbá pọ̀ sí jù ní ìsinmi at this stage gáràjì gáràjì ọmọ kẹjú máa ń rìnrìn àjò ẹ̀rọ ọmọ àbá sáà délé láyọ̀ ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni hmm. ó lè máa pé. ẹ̀yin ọmọ mi ara yóò ní bínú yín ara yóò ní bínú ẹ̀ <laughs> so ìbẹ̀lẹ̀ náà sọ ọmọ gbowó ni kọ́ àti ẹ̀rí five hundred àánú ah, ilé ipọ̀ ọmọ wa wa fi rí fifty pé ok àdúrà tó ṣe náà wọ́ tiẹ̀ fà á kó fifty lé lọ gbogbo wọn adìbára limited sọ so, àní wọ́n máa lọ yọ ọmọ ṣe bára wọ́n lè ya kan kún ọ̀pọ̀n sẹ́yìn wọ́n gbé kan lọ ya àbejì ń tọrọ ya àbejì ẹ rí i pé ìbejì yóò hàn jọra wọn láti from any angle wọn ò jọra wọn just because wọ́n fẹ́ lò yín wọ́n fẹ́ lo àánú tí ó mú yín ah, wọ́n bímọ méjì nù nàìjíríà tí gbogbo ẹ̀rí bó ṣe rí yìí wọ́n dà ságbà tílẹ̀ bá ti sú wọ́n jọ pàpà pín ni pẹ̀lú àwọn ọlọ́mọ pé yìí tá a pa ni tẹ́lẹ̀ náà ti sọ pé bá a ti máa break ẹ̀ two to three àbí one to one hmm, kálukú kó tiẹ̀ sẹ́ẹ̀tì wọn á gbé wọn lọ́la à ń tún bọ̀ <laughs> business ni wàhákẹ́dà àwọn kan tiẹ̀ wà ṣẹ́gun á lọ wá àwọn ẹni tó yẹ pé àléébù kan bẹ lára wọn wọ́n á deploy gbogbo wọn wọ́n deploy wọn ó di Mẹ́kà ẹ̀sìn wọn lọ sí hajj ni o wọn lọ sí hajj ṣé wàá rí gbogbo ọwọ́ wọn wọn rí kùkùté kùkùté kùkùté kùkùté kùkùté ah, ah ṣé kọ́ńtìrì kan wà táwọn èèyàn kan wà báyìí wọn kó wọn jọrẹgẹdẹ oríkó tó bá ti rìn bó bá ti rìn nǹkan bíi fifty meters wàá rí kan another fifty meter wàá tó rí kan another fifty ah, ah ẹ̀yin gbogbo yín ní nàìjíríà ń bò lẹ́ ń gbé àti wọn máa ma kó wọn wá ní wípé báárà àtìgbà yẹn special wà ní torí wọ́n fẹ́ pa hard currency wọ́n sì fi gbé bára yìí títí dé London wọ́n gbé bára yìí títí dé America New York ó rí ọmọ Nàìjíríà ti ń ṣe bára international level. kódà ó sún wọn London ó sún wọn Mẹ́kà wàláhi tàláhi Nàìjíríà sún wọn wọ́n kórìíra wa bàjẹ́ torí àwa inú tí fi dá wa mọ̀ láyé báràkà yìí náà ni. ẹ dákun sí ìyá ni ń jẹ wa wàlẹ́ lómi máa wò pé ṣé nàìjíríà ni wọn náà ń padà lọ bẹ́ẹ̀ nàìjíríà ni wọ́n lọ́ọ́ ìtọ́ mọ́tò jù wà ní. ebi ní ọ̀pọ̀ ọkù pé ẹyin tẹ́ ń wá ṣe bára tẹ́ ń ṣe kiri máa nà gbọ́n náà nàfi bìlàdì kùm òru àwọn òrò pé ráìsì wà lù yín gan wọn là dàjàjà kiri wọn gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ àwọn eléyìí ńkọ́ àlẹ́ ìsú nàìjíríà yìí ni oní nàìjíríà làwọn náà ẹwu ẹwọ ẹyọ kan bó ti ṣe ń kó bá gba àwọn ọ̀wá àkàkún láwọn ìlú òkèèrè pọ̀ ọmọ nàìjíríà kan ti ẹ̀wà tó ní dignity àà ó bára yìí ọba dignity nàìjíríà jẹ́dọ̀ba torí kí wọ́n lè wọ agbádá ti bára èyí ṣe pé báyẹ̀ ni kò wọ́n sì lè wọ kóòtù wọ́n fi ṣe báárà súùtì tiẹ̀ náà tó wọ́ tó dín ní márùn pàlà nàìjíríà ó lè ti ṣe báárà tó bá rí i pé lọ́tà ń bẹ̀. àwọn báárà táwọn sì ń ṣe kì í ṣe pé ìlú lówó nìkan o gbogbo bí tọ́mọ nàìjíríà bá bọ́ sí ni wàláì wọn ṣe bára dé Sudan wàláhi tàláì tó bá jáde nínú Khartoum ó rọ ọmọ nàìjíríà rẹ gẹdẹ fisabilillahi fisabilillahi ẹ ogun jà ń bẹ ìyàn ń jà ń bẹ ìyàn mú ń bẹ àwọn èèyàn gbogbo wọn ní ń kú látàrí àìríjà àìrímu bẹ́ẹ̀ lẹ pé nàìjíríà ẹjọ́ máa dùbàlúwọ̀ pẹ̀lú ẹni tí ń lọ ṣe bára nàkó ti di international level a'udhu billahi minash shaitani rajim torí de ilé islam ọ̀farama ọ̀ Isi ọwọ́ wa ká mójútó sẹ́ẹ̀rí sẹ́tìmẹ̀ máa ń ṣe tí ò bá ti jẹun tó lọ́n ṣe léwọ̀ kò sí ẹnìkan láàyè torí rẹ pé tí ó fojú di ọ́n di iṣẹ́ rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ bàtà pọ̀ láìsí alápọ̀nlé ó pin ìgbà tó ṣe é pé iṣẹ́ halal yẹn ní ṣe kò kojú bọ̀ nǹkan oníǹkan kò máa ṣe bára ó bá rí iṣẹ́ alhamdulillah tí ó bá rí iṣẹ́ alhamdulillah ẹni tí ń ṣiṣẹ́ alágbàfọ̀ iṣẹ́ alápọ̀nlé nìyí. lópin ìgbà tó ṣe é pé iṣẹ́ tiẹ̀ tó ń ṣe é jẹun kò kojú bọ̀ nǹkan oníǹkan ntọ́ba rí tó kí ló burú mbẹ́ ayọ̀ ọkàn ó pàtàkì púpọ̀ jẹ̀mọ́ wàláhì tá a bá yọ owó ayọ̀ ọkàn kò sẹ́ni tí ní ṣe bára tí ayọ̀ ọkàn bá kú lọ́rọ̀ kálukú wa kò sẹ́ni ìní máa mú ní wò pé a'udhu billah torí àwọn sọ pé al-qana'atu kanzun la yafna ayọ̀ ọkàn tẹ́ rí yẹn pẹ́pẹ́ ọ̀rọ̀ ní tí kì í tán tí wọn bá ti wá ọkàn fákúrú rẹ̀ kò sí tó lè sògùn rẹ̀ àìní ẹni tí ò ọkàn kò sí tó lè sògùn rẹ̀ tẹ́lẹ̀ yìí àìláyọ̀ ọkàn ní mú ṣe bára àìnítẹ̀lọ́rùn ìní mú ni máa fẹ́ gba tọwọ́ ọmọlàkejì gba gbogbo ọ̀nà aslan ṣé ó yẹ kí wọ́n mọ̀ pé nǹkan bẹ lọ́dọ̀ ọmọlàkejì gan aslan torí òní mà ti dúpẹ́ fọlọ́ tó máa wò pé nǹkan kan bẹ lọ́dọ̀ ọmọlàkejì tí wò ó tí ì ní pàápàá nípa nǹkan lé ayé wọ́n ní nípa ẹ̀sìn ẹja máa wọ ẹni tó jù wá lọ káwọn náà lè bá a súnmọ́ lọ kájọ owó rẹ̀ ká súnmọ́ lọ nípa alẹ́ ayé ẹni tí ò tó wa ni ká máa wò torí ká má bàa ṣàìmóore sí ntọ́lọ̀ ń sísá wa torí ẹ ẹja mójútó eléyìí o kò sẹ́nìkan tí ó ṣàgbé àyàfi kó ti ṣèpalẹ̀mọ́ láti kàn àbùkù kò sí gbogbo ẹ fún mi ọ gbọ́dọ̀ ti rọra rẹ̀ fati gba àbùkù kò sí o ò ṣiṣẹ́ kan sí mi lápò bóòlù tí wàá jẹ́ tú láti pé kí n fún ọ. ẹ̀rọ tó bá ní ẹ̀rẹ̀ mi lọ́wọ́ ẹ̀sọ́ lọ́wọ́ ẹ̀sọ́ kí ni kọ́ ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ọ̀wá ni ṣé ń tọ́ yẹ kọ́ ọ sọnù kí wàá lọ yẹ kí n wí kí n mówó tí ò sí wa fún àbí tówó náà bá mi bẹ̀ ọlọ́run á pè wọ́n ni kí n fún ìyàwó mi ń ń lè fún ọmọ mi ń ń lè fún bàbá mi ń ń lè fún ìyá mi ń ń lè fún láti bó síbo ni tiẹ̀ àbí òye wa ó lóun àtẹwọgbọ rẹ àwọn wa ń kọ àtẹwọgbàyà tó ń torí di eléyìí agbọn abẹyẹn ká mójútó rádaràdán kẹtẹkẹtẹ mọjà gbé wa sínú ẹsìn wa ẹsìn wa ó wà free and fair kúrò ní gbogbo rádaràdán ẹ má sọ ẹsìn Islam dẹsìn bára ẹ má sọ ẹsìn Islam dẹsìn òṣì kò sí nínú dáadáa kó jẹ́ pé ìwọ tó kàn mà gbogbogbò à ń fi kú yá ayọ̀ lẹ́dí náà àmọ́ à ń fi kú à ń fi kú ẹ̀ná ẹ̀ná nu tọ́lọ̀ fún yín ẹ̀ná nu tọ́lọ̀ fún yín wọ́n máa sọ ni wọ́n náà tọ́ bá pò pé tọ́ gbàtà ni à ń fi kú o àbí òye wa ti wà náà nì. bàbá àwọn èèyàn ni kí wọ́n wà àlùjánnà ìwọ ti garanti tiẹ̀ ni. yẹ́sẹ̀ wá sùpẹ́ sùpẹ́ à ń fi kú ẹ̀yin lẹ́wọ̀ á pin. olùkọ́ ẹgẹ́ tiẹ̀ à ń fi kú pípé afẹ́ kọ́ mọ́sálásí wọ́n wá dáwó tán ẹ̀yin lẹ́ ń pín sẹ́yìn ni ẹ̀yin mọ́sálásí tá a fẹ́ kọ́ sẹ́yìn náà fáìn bàrà náà tún nù fa fáìn bàrà nù ìgbà ẹ̀dá kù á ń fi kú afẹ́ ra mọ́tò táàbì máa gbókù ẹ̀yin lẹ́ lọ pààrọ̀ mọ́tò lẹ́ ń ra mọ́tò tá à kú náà nù àbí kùlú àmúhálà nẹ́sì bìlì bọ́ọ̀tì ẹ máa jẹ àwọn èèyàn tọ́ àdìsí tí ọwọ́ ajẹ́ ti ìkànnì lónìí ọwọ́ látọ̀dọ̀ Samura ibn Jundub radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وآله وسلم المسألة كد يكد بها الرجل وجها wọ́n ní ìmá tọrọ ìmá tọrọ lọ́dọ̀ àwọn èèyàn máa tọrọ owó máa tọrọ fún mi fún mi lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní ọgbẹ́ ni o ọgbẹ́ ni téèyàn á máa fi sára rẹ̀ ọgbẹ́ ni téèyàn á máa sára rẹ̀ ìyẹn ni kótó bá tọrọ pé ẹ fún mi bígbà tó ṣe kí ni ọ sára rẹ̀ lọ́gbẹ́ lójú ni. àgbàdìsí kan sọ pé gbogbo títọrọ kan èkìrí kan òkú ẹrí sáfù kan náà wọ́n jọ tòsí àdéhìí àti àdéhìí tó kọjá yẹn ọ̀sára rẹ lọ́gbẹ́ lójú ọmọ ẹranko èkìrí kan yọ ìyẹn ni pé kìí ṣe pé ìgbà tó bá tún fún ọ ló tó sára rẹ lọ́gbẹ́ ọwọ́ fún mi ń o ti sára rẹ lọ́gbẹ́. illa an yas'ala ar-rajulu sultana àyàfi tó bá pé ìjọba lèèyàn ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ọba lówó kó tó máa tọrọ pé kíjọba ó fọ ọ̀sẹ̀ lọ. o sì sára rẹ̀ lọgbẹ èkìrí kankan ò sì dínkù lójú rẹ̀ ìdí ni pé owó tí ń bẹ lọ́dọ̀ ìjọba wọ́n ń pè ní máàlù nàám owó gbogbo wa ni ẹ̀hẹ́n tó máa tọrọ pé kí mi ní owó gbogbo wa sẹ́mọ̀sẹ̀ ìǹsẹ̀ unlike ẹlòmíì tí mo ní kó mi lówó sówó gbogbo mélòó ni lẹ́yìn kó wo tiẹ̀ ọ so nítorí di eléyìí ọkọ́dúnrún làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́ta ebi sẹ́kàn ló ń ṣe tí ń fi ń rówó kí ló dé tí wàá náà mójútó sẹ́ kí ló dé tí ò mójútó sẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní bẹ láyé ń bí tó jẹ́ pé ó fẹ́ máa yọ lójoojúmọ́ nínú aṣọ bíi aláfẹ́ jẹ́ aláfẹ́ gbogbo èèyàn ti jí jáde láago mẹ́fà àbọ̀ páwọn lọ́ọ́ bí sẹ́ bọ́ọ̀lù lọ́nfẹ́ báago mọ́kànlá ọ̀bá lukò jì yóò sì kó sínú tìsàlẹ̀ àpàtì níjọ́júmọ́ ó sì fẹ́ jẹun tó dáa láì ṣiṣẹ́ kankan tásìkò tèmi bá ń pààyàn bá tó yóò sì lọ jókòó sọ́dọ̀ ẹnìkan pé a ah, ẹ bẹ ọmọ ló ń jẹ ni ebi ò tí ì pa mí ni àní ẹ bẹ ọmọ ló ń jẹ bẹ ọmọ ló ń jẹ bí ọba pọ ẹyin bí ń pa wọn a ah, títí ijó o ẹwọn pípa ń bara kan tún nù títí ijó o wọn rà fún ọ lónìí tó bá tún di lọ́la wọn tún rà fún ọ wọn tètè gẹẹt tó bá tún jọ kẹta ó tún bọ̀ o. kára ń jẹ fún ṣé a ti kalẹ̀ látàárọ̀ tá a ta nǹkan owó dùn máa ná òun ń gbà lọ́wọ́ wa ká fún òun sì ń kó nu léèsì tó bá yẹ kó bá rọrùn kí ló dé bara ni wọ́n ń pele yàn bara wọn pele yàn kódà gan sẹ́ẹ̀rì tó ṣẹlẹ̀ pé ah, àwọn ọlọ́ọ̀kan wọ́n ti ràn mí lọ́njẹ́ káà. wọ́n ràn mí lọ́njọ́ ta five thousand wọ́n fún mi tó náà mo tún fi ní kí wọ́n á bẹ́yìn náà sáwó five thousand tí wọ́n fọ́ hundred ta tọ́ba fi lè sáwó ẹ sì gbà iṣẹ́ wo ló lè ṣe ó lọ lè máa wa ọ̀kadà owó yẹ ọ̀ka kankan lẹ́gbẹ̀ẹ́ ọ̀kadà àmọ́ lè ra wheelbarrow tí wọ́n fi ń ti ọjà tí wọ́n fi ń ti ẹrù lọ́jà ẹ̀ rà máa fi tì í kọ́ máa pa owó tó máa ní seven thousand bá fi two thousand kún owó tí máa ń pa kọ́ máa ná mọ̀ pé ẹran mi lọ́wọ́ ẹ̀yin náà fún mi five thousand ẹ̀yin náà fún mi kí ló fi ṣe ó lè ṣé bó ṣe rọ àwọn lọ́rùn láti rówó ni ẹ mú kọ́bọ̀ kan wá láyé ìtẹ́ rí rọrùn ó kùn gbàtẹ́ ìbá sọlẹ̀ wàláhì tàláhì kò sí ìtọ́ rọrùn àìmọye sẹ́la ṣe tọ́ ẹ̀ka rówó ń di rẹ̀ táàrí bílẹ̀ ayé wa ṣe rí nù bọ́ọ̀lù tí wàá fẹ́ rọrùn fún ọ tọkàn sẹ́nu bọ́ọ̀lì bọ́ọ̀lì tọ́ àmọ́ báwọn èèyàn pẹ́ fún mi ẹ fún mi ẹ fún mi fún mi àwọn náà sì máa kó fún ọ nígbà táwọn gọ̀. tó bá bẹ́ẹ̀ lọ rọrùn wọn náà bẹ́ẹ̀ wulẹ̀ kọlọ sísẹ́. eléyìí ò túmọ̀ sí ká má ràn ẹni tí ń bùkátà ìrànlọ́wọ́lọ́wọ́ o kò túmọ̀ sí wa lọ́lẹ̀ ìdí kò ń gbìyànjú yẹn lẹ́rù ọlọ́run ọba kò ti rí ọ yóò tún ti ràn ọ́ lọ́wọ́ kó yànjú rẹ̀ mọ́kọ́ wa dúkù kalẹ̀ tẹ́tẹ́rẹ́ sánmà kan ìrọ̀jò bread kò sí kò ságbọn abi tí sánmà wà nílùú kan tí wọ́n ti máa rí búrẹ́dì kó ń bẹ̀ oníkàlùkù òṣìṣẹ́ náà ni torí délé ọ̀dọ̀ wọ̀ wá má sára rẹ lọ́gbẹ́ lójú pẹ̀lú títọrọ o á máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn èèyàn ń sára rẹ̀ lọ́gbẹ́ lójú ni o àfi tó bá pé ìjọba lọ ń tọrọ lọ́dọ̀ rẹ̀. aw fi amrin la budda min àbí tó bá pé tó ń tìtorí rẹ̀ tọrọ kò síbùyẹ̀ sí ó lè dá sí àfi kọ́ wá ràn lọ́wọ́ náà ni ọ̀rọ̀ yìí ju ọ̀lọ́ ó ju agbára rẹ̀ lọ. kí ẹ bó ti wá nínú hadith láti ọ̀dọ̀ Qabisa sọ pé kò tọ́ ká tọrọ ìmọ̀ atọ́rọ̀ kankan lọ́dọ̀ ẹnìkan kan ọ̀tọ́ sẹ́nìkan àfihàn oríṣi mẹ́ta. alákọ̀ọ́kọ́ ẹni tí òṣì burúkú ń bàjá burúkú ló ń bàjá gbogbo ìyànjú tó gbà kò sọ́nà àbáyọ. àbẹ́ni tó jẹ́ pé ọ̀daràn pọ́pọ́ ọ̀daràn pípààyàn ọ̀daràn pípààyàn pípààyàn tó wá pààyàn àmọ́ ni. òun wá ya aláìní gidi torípé lábẹ́ òfin ṣẹ̀rí à ń tó bá máa má pààyàn amdan lámàámà pa àti nítorí ìjà tí ń bẹ láàrin wọn àti ń tì lábẹ́ òfin ṣẹ̀rí àìwọ gangan tí wọ́n bá láwọn ọ̀pá ọ̀sán ìwọ lọ gbọ́dọ̀ san díyà nínú owó rẹ̀ kò tún á lówó rẹ̀ ó lè káwọn èèyàn lọ. bákan náà ọ̀wọ́rọ̀mìn mọ́fọ́lẹ́ abẹ́ni tí gbèsè ìtọ́wọ́ lọ́rùn bẹ lọ́rùn rẹ̀ kò sí lọ́nà àti san kò burúkú eléyìí ò ké gbàjarì lọ́sọ́dọ̀ ọlọ́run pé kọ́ lọ́run ràn lọ́wọ́ kò sì burú kọ́mọ dákẹ́ kó tún fọ̀n sáwọn èèyàn náà pé ẹ dákun ẹ lọ gbèsè yọ pa mí ìsìfẹ́ ọ pa mí eléyìí ò sí tó burú mbẹ bẹ́ẹ̀ àdìsí mi náà tún wá léyìí tí ó tún máa wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa àwọn ẹni títí tọrọ tọ́ sí nípa àwọn ẹni títọrọ tọ́ sí ṣùgbọ́n tá a bá fojú wo gbogbo ohun tó ti síwájú yìí lápapọ̀ rẹ̀ á rí islam wa ń kọ́ kò faramọ́ bára kò faramọ́ rárá rárá ni kò sì sí pẹ́ẹ́nìkan máa gbégbá bára kà islam ò faramọ́. kéèsì sèǹtà máa debate pípé àfa kan pípé hàn bára ń bẹ ní islam àfa kan ní bára òsì ní islam báwọn kan ṣe ń ṣe tẹ́lẹ̀ kan tanra wọn jẹ ń bò wá lọ́wọ́ àwọn àmì islam pé máa ṣe bára ẹ̀fẹ́ gbogbo àwọn ẹ̀rí islam náà ni. inú àdéhùn mi ànúbì ànábì sallallahu alaihi wasallam sọ pé ma akala ahadun ta'aman kọ́tù khayran lọ́hùn mi náà ni min mi náà fa inna nabiyyallahi Dawud alayhi salam èèyàn ọjọ́ oúnjẹ kan rí tó lóore fún yàn bí ètí iṣẹ́ ọwọ́ èèyàn pèsè fún yàn lọ. torípé ànábì ọlọ́run dáwúdà aleyhi inú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ tá a là á fi tiwájú sànàbì làwa ni ẹ̀yìn o o wọ́n ní olówó kan láàrin àwọn méjìlá. nínú fámìlì sẹ́wọ̀n pé òtòṣì mélòó nù òtòṣì mẹ́tàlá nù tóró nà okùn wọn pàápàá jùlọ ńgbà táwọn bá jókòó tì tẹ́tẹ́ bàtí lọ́rùn tó ń gbowó lọ́wọ́ rẹ̀ tó ń gbowó lọ́wọ́ tó ní ẹ̀yin náà ṣiṣẹ́ ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin náà ṣiṣẹ́ ọ̀dọ̀ ọmọ kó lọ́n fún wọn lówó nítorí tiwa ni hmm, àgbà lọ́lọ́n kọ́kọ́ ọmọ fowó ìtọ́jú wọ́n lọ́lọ́run ti kọ́ wípé ẹ̀yin ló wọ́n máa fowó tó ń tọ́jú wọ́n bá tún máa fa wàhálà lórí eléyìí wọ àwa lọ́lọ́run kọ́ pé ó fowó ìtọ́jú tó èkú eléyìí kò sí nínú àṣà tó dáa o kálukọ́ kọjú mọ́sẹ̀ rẹ̀ kálukọ́ kọjú mọ́sẹ̀ rẹ̀ abẹ́lẹ́wọ̀n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fi tó ṣe lẹ́tọ̀ kó fi tó wa kó fi wá kó wá fi dáadáa yìí lé wa jìnnà sí gbogbo tó ṣe léwọ̀ kọ́lọ̀ wọn bá wa kó fi àjùlọ rẹ̀ kó fi tó wa jìnnà sí gbogbo tí máa ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ọlọ́wọ́n bá kọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́wọ́n bá wa kó ṣe àlékún ìmánì fún wa kó fún wa ní àrísìkí tí ó fẹ̀ tí ó gbà tí ò ní gbẹ̀sìn kúrò lọ́wọ́ wa wọn bá wa kó bá wa lé aburú jìnnà sáwùjọ wa eléyìí títí ń wọn bá lé kú kó bá dínkù kó bá mú kú wọn bá jẹ́ kí orí àwọn mùsùlùmí ọ̀pọ̀ wa an la ilaha kẹbi àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe ètò kan tí ó bùkátà fún ọ̀nàwó wọn náà ti dáwó láàrin ara wọn ṣùgbọ́n owó yìí ò lè tó àti ṣe tí wọ́n gbèrò láti ṣe tí wọ́n lè tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn lóde níta àbí kò yẹ tọrọ rẹ̀ kò sí tó burú nínú kẹ́ tọrọ kẹ́ tọrọ olùgbọ̀wọ́ kẹ́ tọrọ káwọn èèyàn kún ọkùn yín lórí ètò tẹ́fẹ́ ṣe lópin ìgbà tó bá jẹ́ pé ẹ̀ púrọ́ ní tẹ́fẹ́ ṣe gangan náà lẹ́ tọrọ ọ̀ràn lọ́wọ́ fún púpọ̀ àwọn kése gbogbo ẹni tó bá fún yín lọ́tẹ̀ yìí ni ó tún fẹ́ fún yín lọ́tẹ̀ mi torí wọn máa rò ó ṣetán ni wọn máa sọ fún yín pé àwọn àwọn yẹn fẹ́ jẹ́wọ́ yẹn ni wọ́n ń jẹ́ ni kí ni wọ́n fi ń ṣe gàn àbí òye wa tó bá yẹ pé nǹkan tẹ̀yìn fẹ́ ṣe ó ní í ṣe pẹ̀lú pé ara kìíní kan á ṣe kìíní kan á ṣe àbí òye wa ẹ lè ẹ lè àṣàyàn ẹni tí ó bá ràn yín lọ pé nǹkan ni kó bá ń ṣe kó wọn wá mọ̀ ọ́n mọ̀ sọ pé owó lòun ò fún yín tó bá fún yín ló tẹ bá ṣe nǹkan yẹn ẹ wá mú rìsíptì rẹ wá fi hàn ẹ wá fi ẹni kò nù tún ká lọ wò kìí ṣe torí tòní kìí ṣe torí generation tí ń torí generation tí ń bọ̀ lọ́dún gbọ́rọ̀ tó wọn a máa sọ̀rọ̀ yín dáadáa fún àwọn ọmọ o tó máa tọrọ ìrànlọ́wọ́ ẹ ṣe fún ọ tẹ bá lè ṣe o torí nítorí bá láwọn ò fowó ṣe ni wọn máa fi ṣe pẹ̀lẹ́ ìpàtàkì ká mójútó bákan náà ẹnìkan ṣèbéèrè ránṣẹ́ ó ní tẹ́yìn bá jó obìnrin nílé ọkọ tí obìnrin tó sì wà nílé ọkọ yìí tó ní ìyá ọkọ tí ìyá ọkọ yìí tó wá jẹ́ pé ó máa ń bẹ obìnrin yìí láwọn aṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan débi pé obìnrin yìí ìsinmi ti ní kò tó nǹkan má gbogbo bí ó sì ṣe ń ṣe kò fi bẹ́ẹ̀ rí ìdùnnú àti ìyọ́nú yọkọ yìí kọ̀máṣe kọ̀máṣe náà ni kí ni téèyàn lè ṣe pàápàá jùlọ wà tó tún ṣe pé àwọn tó yẹ kó wọn máa tún gbèjè èèyàn gẹ́gẹ́ bí àbúrò àtẹ̀gbọ́n ọkọ gbogbo wọn náà ẹ̀yìn ìyá wọn náà wọ́n tún wà ó sì ti ń súnyàn kí lèèyàn lè ṣe. ṣé islam gan ló tẹ̀ sọ pé kí àwọn kan máa ṣe eh, pẹpẹ furuka fún fún ọkọ ni wọ́n dàbí ìgbà tí obìnrin ti ń ṣe béèrè ọ̀fẹ́ yarí lábẹ́ òfin ọlọ́run islam tiwa ọkọ wa kájẹ́ ni tí ó máa ṣe dáadáa dáadáa ṣíṣe eléyìí tóbìnrin ó ṣe lọ́dọ̀ ọkọ rẹ. kò bẹ̀rẹ̀ kò sì parí lórí ọkọ rẹ̀ nìkan nítorí pé ọkọ kọ́ ló dá ọkọ máa ń ní bàbá ọkọ máa ń níyà tó bá sọ ọkọ tiẹ̀ ló fẹ́ ọkọ tiẹ̀ ló bá lẹ́jọ́ kò sí ntọ́kàn pẹ̀lú bàbá rẹ̀ kò sí ntọ́kàn pẹ̀lú ìyá rẹ̀ pé ti lọ́kọ ti nítorí kò lè má kan bàbá ọkọ lábùkù kọ́ ọmọ kan yọ ọkọ lábùkù kọ́kọ́ wá pé torí tó ń dọ́ta kọ́ ọmọ wa tó sọ fún ọ pé i love you you are doing the right thing mo rò pé yẹ wa gàdí èsì kọjábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ọ̀dájú pò náà mọ̀ mọ́nítọ̀ rẹ̀ àwọn èèyàn náà sì mọ́nítọ̀ rẹ̀ òun náà lè gbàgbàkúgbà fún yàrá rẹ̀ kọ̀rọ̀ pé ó yé wa bẹ́ẹ̀ bàbá obìnrin náà òun náà lè gbàgbàkúgbà fún yàrá tiẹ̀ náà kí yàrá tiẹ̀ náà mọ́ á tẹ ìyá bàbá tiẹ̀ náà lójúmọ́lẹ̀ kọ́ máa tẹ bàbá bàbá tiẹ̀ náà lójúmọ́lẹ̀ àbí òye kí bàbá ọmọ gbá bọ́bọ̀ kó sì máa wo bàbá ràn ẹni ọwọ́ bá ń ro kọ́ gbá bọ́ọ̀lẹ̀ ok kò sí wàhálà kí ọkọ rẹ̀ ọmọ gbálẹ̀ kọ́ ọmọ pé ẹni yàrá rẹ̀ dọ̀tí ní gbálẹ̀ mo rò pé yé wa yàrá tèmi ò sì dọ̀tí kò sí tọ́kàn mi kò burú ó rí bọ́ dọ̀tí bí lọ́la eléyìí túmọ̀ sí pé àwọn kankan wà tó yẹ pé ẹ̀ rí lákọọ́lẹ̀ nù Islam wọn kò sí dáadáa sí ọkọ sí ìyá ọkọ wọn torí ji mu tó bá di lọ́la tí ìyá ọkọ rẹ bá sọ fún ọkọ rẹ pé kọ́kọ́ ọlẹ̀ láàrin ìyàwó àti ìyá Islam sọ pé ìyá yín ni kẹ́ ẹ ara ibi tí nǹkan ti link mọ́ra wọn ni àwọn ti rí pé ọmọ burúkú lọ fẹ́ àwọn ti rí pé kí ló gbé wọlé ìyá rẹ wá ní ìyá rẹ ló mú náà because ó di ìyàwó rẹ mú òkú kọ rálì jẹ náà wọ sí ọ̀rẹ́ láì ẹhẹn ètò fẹjù nínú lẹ̀kùn tíyàn lè bá wà nìyẹn yẹn ọ sọ di funfun ọ sọ di ntọ́ ha gádígádí là rárára o torí de eléyìí ìgbà tó bá ń ṣe ma wò sùsùn lọ́la kó ní ọmọ sọ rẹ bọ̀ ọ́ jẹ́ wá pé so gbogbo nǹkan yìí báyìí ọ̀n bẹ nínú ara wọn èmi nìkan ọkọ mi nìkan ọ̀n bẹ nu tó máa ń wọ àwọn obìnrin pé mi ìfẹ́ kọfẹ́ yàwó lẹ́yìn eléyìí sùọ́ gbogbo obìnrin tí ń ṣàdúrà nù máa ń ṣàdúrà tó wí jẹ́jẹ́ tó tún pariwo tó tún fò tó bẹ́ kọ́mọ́bà fẹ́yàwó mi níbi ọba fẹ́ yọ ọ̀fẹ́ ìgbà náà làdúró tètè gbà bákan náà ọ̀ndà àdúrà yìí obìnrin tún máa ń gbà yìí pé kọ́kọ́ òun ó tiẹ̀ máa ronú lọ sídìí kun àtìyá rẹ̀ ọ̀dọ̀ máa gbé kó máa ronú lọ sídìí òun àti bàbá rẹ̀ ọ̀dọ̀ máa gbé me and my husband kó lè bá àpántútù ní rọrùn. pé yẹ Hmm. àwọn olóyè lọ̀rọ̀ yóò máa yí o tọ́lá ẹ̀yin láǹfó tẹ̀ tí tẹ̀ fẹ́yàwó tẹ̀ nǹkan tanra yín jẹ tẹ̀ nǹkan dàgbà lásán ẹ̀ tètè fẹ́yàwó kọ̀rọ̀ pé yé tọ̀ nítorí ẹ̀ obìnrin tí wọ́n máa kó nìkan àti ọkùnrin làwọn fẹ́ jọ máa gbé ọ̀pọ̀lọpọ̀ wọ́n di bí ẹja inú wọ́n sọ di mọ́tò. tí ò ní lè dórí rùmà kí ló burú nínú kíyà rẹ ọba ọgbẹ mọ ń béèrè ni kò yé mi o tẹ ẹ bá kọ́lé sí màmá yín ọba yín gbé àbẹ òní bá bàbá yín sì kú ẹ ti màmá yín lọ sílé arúgbó torí kọ́ mọ́ mọ́ yọ ìyàwó yín lẹ́nu àbí bẹ́ẹ̀ ni fine lady tí màmá kan mọ́ ayọ lẹ́nu ṣé màmá tiẹ̀ ṣe fine lady láàrin ìyàwó rẹ̀ àti màmá rẹ̀ wo ni fine fine woman

ìyá òfìrà rẹ̀ sí lẹ́bù tó ga yẹn gẹ́gẹ́ bí ìyá ọkọ tó sì tún máa play róòlù ìyá yàwó báwọn ṣe ń fẹ́ káàró tu ọmọ àwọn nílé ọkọ náà làwọn náà máa wá tura fún ìyàwó ọmọ tiwọn náà bí gbogbo nǹkan yẹn Islam fẹ́ ká mójútó yẹsùn pé ìyàwó asọ̀ra rẹ̀ di kínní pé ẹ̀yin lẹ́tún lálẹ́ àná ọmọ mi ó ti sọ́ dòpò nù. àá ah, wọ́n máa jẹ ìmọ̀ ni ni kọ́ máa jẹ àbí bẹ́ẹ̀ sí <laughs> so ó túmọ̀ sí pé mara rẹ̀ ń yà náà mara rẹ̀ ń yà o obìnrin tó bá fẹ́ ṣoríire kò tọ́ sí kó máa kà wípé mi mọ̀ ń bá mi gbálẹ̀ mọ̀ ń dáná fún mi sí ọ̀rẹ́ láì ni wọn náà mú pọn wọn náà fẹẹ di ọkọ abẹ́ mọ̀ kasụl kásùn kájú kásùn kájú oní òdi ọkọ àbí òní di ọkọ Ọpọlọpọ ọrùn wọn fìtínà tí wọ́n tún máa ju tàwọn ọkọ ti sìn lọ abẹ́ mọ̀ tí ó ya gàba tí ọmọ wo pé ó gbọ́dọ̀ lọ sun yàrá rẹ̀ mo gbọ́dọ̀ mọ iye ìgbà tó ń sun yàrá àhà tí sọ dọkọ. tẹ́lẹ̀ ìjẹ́gbèsè jẹ́ torí ẹ̀ ìsìláàmù ń pè dáadáa sáwọn èèyàn ọkọ yín sọ fún ọkọ náà kó ṣe dáadáa sáwọn èèyàn ìyàwó rẹ̀ dáadáa tẹ́ ń bá wa ń ṣèyún ọlọ́run ọba ọ̀bẹ̀ yín gbé sórí àtẹ nítorí bá ti gbé sórí àtẹ kárí mi ọ̀wọ̀ bẹ̀ ládàá yín tó yẹ kẹ́ rí ẹ̀ nírì àṣedànù àṣesòfonu ta ló بيرت قاري سبحانك اللهم بحمد